وسلامه على أشرف المرسلين نبينا محمد اللهم صل وسلم وبارك عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا عباد الله أوصيكم ونفسي بتقوى الله بهذا أوصى ربنا سبحانه وتعالى الأولين والآخرين وقال سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات وما في الأرض ولقد وصينا الذين أوتوا الكتاب من قبلكم وإياكم أن اتقوا الله وإن تكفروا فإن لله ما في السماوات وما في الأرض وكان الله غنيا حميدا عباد الله وقد اضلنا شهر مبارك شهر الله بالحجة وهذا الشهر استحقنا فيه رسول الله صلى الله عليه وسلم كثيرا خصوصا في أوائل هذا الشهر جاء من حديث ابن عباس رضي الله تعالى عنه وارضاهما أن العمل في هذه الأيام أفضل الأعمال بل أكثر ثوابا عند الله سبحانه وتعالى في غيرها من الأيام لذلك جمع الشيخ العلامة الدنيا بين العشر الأواخر في ذي الحجة وبين عشر أواخر في شهر الله رمضان لكن إن شاء الله نتطرق إلى هذه المسألة بعون الرحمن لكن يهمنا كثيرا الفرق بين الهدي وال... بين الهدي والكبريات والفدية حتى نتبين ونتبصر على وجوه ديننا ونفرق بين هذا وذاك فقد فرق الله مسلمين أطلع الفكرة تذكر النبي صلى الله عليه وسلم أن ما جاء تجد الله سبحانه وتعالى يكون كان نبي بل فليكون àtàwọn ẹ̀ka sàhábà rẹ̀ kí àwọn náà pẹ̀lú àwọn tọ́wọ́ kẹta láti láti sọ ọmọ ọgbọ́n wà lọ́sọ́lá níjọ́ gbẹ̀ǹkì àmà ẹ̀yọ́ wọ̀nyà lẹ́yìn mọ́ ń fi àti pé ara méjì bẹ̀rẹ̀ ọlọ́rọ̀ àgbẹ̀ wọ̀ sára yọ́tọ̀ pé kí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ pé ọ̀pá àwọn tó wọn sáájú aláṣẹ kí wọ́n bẹ̀rù wọn bákan náà wọ́pá mi láṣẹ kábẹ̀rù rẹ̀ àwọn àlùfẹ́ sọ̀rọ̀ ẹ̀ bẹ̀rẹ̀ gbogbo tí ó lè mú wa máa bẹ̀rù ẹ̀ níbẹ̀ ti tò tọ́ wọ́n mẹ́ta sí rọrùn fún wa kọ̀ọ̀rọ̀ ẹ̀kọ́ kan wá nínú ìbẹ̀rù ọlọ́mọba dákùnjú ọjà àti ìgbàgbà ìkọ̀ọ̀kan wa lọ yàwó ìlà rahman àwọn ọlá tí ń bẹ fún abẹ́sẹ̀ ànábì tí à ń bá lọ á padà bẹ́ẹ̀ ìṣàlọ̀ lẹ́yìn rẹ̀ ṣùgbọ́n tá a ní bá ti ní ìsinmi tó tọ̀ wá pẹ̀lú ẹ̀yìn a rí wípé òní àwọn akẹ́kọ̀ọ́ twenty seven fún yorùbá ìmọ̀ntàwọn ní ìka òru rárá ìjẹ́ ìgbà méjì ṣùgbọ́n kọ́ta àápò kí obìnrin sí díà ó sì ó pè mọ́ni anábìsọ̀kọ̀ lọ́rọ̀ náà sọ wípé kò sí sí olóore kan sẹ́dà kì lè máa ṣe bọ́lọ̀ tí ó mọ̀ ọ́ wà á gbà tí ó kún lára tí ó kún sí ìbáṣe káàní má tó tẹ̀lé ọdún láti ká má tó tẹ̀lé òkúta rẹ̀ ó tún ẹ̀. àwọn ìṣòwò kan bẹ̀rẹ̀ pé wọ́n ń jìhà tí wọ́n bá wọn bá pẹ́ ẹni tí wọ́n bá pàṣẹ gbogbo ọlọ́mọba ọ̀sẹ̀ tó ní lájà tó ànábì ni wọ́n ń jìhà kọ́dà ẹni tí wọ́n pa gbogbo ọlọ́wọ́ bá kò ní láàdá tó ti di olówó tí nàbá yẹn náà fúlà láàrin wá sí òtẹ́ ẹni ìgbìmọ̀ nígbà tó ti dọ́lẹ̀ tá a bá ju wáyé ìtọ́wọ́ oṣù tẹ̀sán tó kú ló gbogbo lọ. tí àbá dáwọ̀ ẹ̀kọ́ àti ló kú lọ àdébí ní àyè àbí ẹ̀tọ́ bá lè lọ sí ojú ogun tó ń pè ní sátán kí ni sátán nígbà tó fẹ́ lọ fọ́ta ayé rẹ̀ owó lọ owó yàwó lọ ọkọ̀ mi lọ ọwọ́ atán bẹ̀bẹ̀ kò sí ní ìgbẹ̀kan púpọ̀ tó dúkìá òun àtẹ́bí gbogbo tó ní pátá wọ́n tẹ́lẹ̀ ẹ̀sán náà pọ̀ náà irú ẹ̀pá lè ṣe báwọn ó ní ẹgbẹ́ ìjọba yẹn náà sílà láàrin wákò tó kù sàbẹ̀wé ọmọ ìsinmi láàrin òun bí wọ́n bá di apẹ́ kílò ní ọ̀pọ̀lọpọ̀ ọmọ pé à sọ wá jẹ́ àwọn ilé bóyá ìyẹn mú ní tí wọn ò lọ́wọ́ àti ìyàwó àjò wọn láì wọ̀n wáyé wọn tíjọba bá ti sanwó oṣù fún wa káfí ma lówó oṣù àbáṣe alẹ́ níjọ lẹ́wà bá nà ẹ̀rọ ẹ̀kọ́ oṣù kẹ́ kọkànlá lọ́fẹ́ parí ẹ̀rọ ẹ̀kọ́ kọkànlá lọ́fẹ́ parí o náà lọ́fẹ́ tí títílọ́kọ̀ lè gbà méjì oṣù oṣù kẹta ń tàwọn lè gbà méjì ìdọ́wọ̀n bá wà bọ̀ ọ̀sán sọ̀kan tó sábà wípé ìnáta ìnà ìdáta ṣe wọ́n ìgbà lọ́ ìtìnà aṣọ ṣáà òǹkà oṣù lọ́wọ́ òfin kẹ́ẹ̀ náà ti tègbè sí ayé jùmọ́ra ẹ má jẹ́ kí wọ́n gbọ́dọ̀ ẹ̀sìn lọ́wọ́ àwa mùsùlùmí gbogbo ète tí wọ́n ń dá lọ́sùn lókèrè àwa náà wà máa dàpọ̀ mo fẹ́ sanwó oṣù báwo sẹ́ bẹ́ẹ̀ tó kojú ọ̀ mo fẹ́ bàtẹ́ lọ́dọ̀ ìjọba nàìjíríà bẹ́ẹ̀ tó ti di ìjọba nàìjíríà tó ọwọ́ ìgbà tó bàtà lé wọn máa rí bẹ́ẹ̀ tẹ̀lé tó pariwo náà ní ìlú ṣùgbọ́n wọ́n máa ń gbọ́ pẹ́lọ́gbọ́ fún àti náà ti bá sọ lọ́wọ́ ìgbọ̀kan wa tó ti jẹ́ wípé a sì ní ọmọ mùsùlùmí

láàrin mọ́tò bẹ́ẹ̀ ìfọ̀rọ̀ ọgbọ́ òkun ẹni tó lè ba olè tó bá lọ tán pátápátá tí ò ní ìkẹ̀kẹ́ máa di dúkìá yìí sójú ọ̀rọ̀ ọ̀tá ẹ̀ ń bá yẹn lẹ́yìn ẹ̀ bá ti àwọn àmàlà ní ẹ̀ ń bá ti tọ́lá kọ̀ láàrin mọ́tò bẹ́ẹ̀ ènìyàn wá dé wa ọ̀pá wa ní tọ́ba nígbà wọn. twenty one to thirty ọ̀pọ̀lọpọ̀ náà kọ òun rẹ̀ èwọ́n wá lórí àwọn àpá àpamọ́ra wọn àwọn apá kan ní one to ten ilé تريد الوقوف في عرفة والحج الأكبر والمدبي والمعاشر ليس مكملات الجبالية لوحدها ما تجيره تاني توبة في رمضان يتجي لنا ونكره لكن الفضيل ده في في gbogbo pátá ti kọ kúrò àwọn ènìyàn gbogbo àwọn ìwọ̀n kan fẹ́ ṣe òun rẹ̀ tó pọ́jú yìí òun ni wọ́n máa kó kàbọ̀ jẹ́sì yẹn láti mú tíátà lọ́dún yìí Jonathan ó kó bẹ̀rẹ̀ wà ní lọ́bọ̀ rẹ̀ wọ́n sọ rẹ̀ lọ́dún àwọn kan ti sọ fún wọ́n mọ̀ rẹ̀ nǹkan yìí lọ́dún àwọn kan ti rẹ̀ ẹ̀kọ́ ló wọ́n mọ̀ lọ́dún àwọn kan ti ní àṣeyọrí kò ní nímọ̀ lọ́dún àwọn kan láti ọ̀fẹ́ wọ́n ní láyé lọ́dún àwọn kan ò bímọ àfọ̀ lọ́dún lọ́dún àwọn kan ti máa yóò máa ṣe déédé láì sábà bọ́ọ̀lù tí ọmọ kó máa ń dùn búùtù ọlọ́dún ọjà ìyá fáwọn ọmọ kan lábò ó ti wọ mẹ́jẹ̀ta sí máṣíkà wọ́n ti fi láàrin bíi mọ́tìrì ṣíṣá yìí pẹ̀lú àrùn ọjọ́ ọmọ ọkọ̀ júlò ní mẹ́rin tó ló kú tó ti pariwa tó ọba ti ní ìṣòro rẹ̀ bọ́ lọ́wọ́ yọ̀bọ̀ ní ìṣe ọlọ́dún yára ìjàbọ̀ ní àbùkù bíi ìdáhùn bí báwo ti ní ìṣúná bá ti rí ayé rẹ̀ tó bá gbẹ tó ní àjọ àjọ náà lábàtúkà gbogbo lórí fọ́nwọ́n tọ́lọ̀ ọ̀gá fọ́ọ̀mù fọ́nwọ́n tí wọ́n bẹ́ẹ̀ sí yorùbá fọ́ọ̀mù kẹjọ tó rẹ̀ láti ta iye kan yóò máa wá ara mú lórí ẹlẹ́yọ̀kẹ́ náà yóò máa rẹ̀ mú fún tó fi gbà wípé bóun ti pákéjì náà ńlá dára ọlọ́run máa lọ́dọ̀ ọ̀dùnkò àti ẹgbẹ́ tó máa lọ́dọ̀ ọ̀dùnkò ọlọ́run àbá fún bẹ́ẹ̀ ọlọ́run fún bẹ́ẹ̀ máa wọ́n mùsùlùmí rẹ̀ kì í má jákèjì wájú ọlọ́run

ìdínà láìsí ara ṣùgbọ́n tó ṣílá láàrín ìrìnrí ó ní kí èèyàn máa sọ wípé ọlọ́run àtàgbẹ́bí wọn ò lè máa kọ̀ọ̀tọ́ ayé o látara rẹ èsì tá a gbẹ́sà ayé rẹ̀ lẹ́yìn máa ń bá rọ bàbá ń bá bàbá tí èèyàn wọn rẹ̀ jà tí bàbá rẹ̀ sí ìlú nípò òsì kùtà ọmọ rẹ̀ ní ilé làkókò ẹni ìwọ kẹsíwájú bàbá wọ́n ti pàtó ìyàwó lọ́rùn. àwọn ìta lọ́wọ́ nígbà tí wọ́n rẹ̀ bàbá wọn ṣé wọ́n fi ní mẹ́nu wọn. ọkọ̀ wa fún wọn ní bàbá àwọn ni nítẹ̀sán bákẹ́ dáwọ̀dáwọ̀ ní bàbá bàbá ní ẹ tó jẹ. wọ́n wá lọ ẹni àtàlẹ́jì wọn tí wọ́n bá ti fi kí wọ́n ní ọdún máa fi ní ilé kò sí ilé tọ́mọdé tó yé tí ọ̀gbà yé ààfin ní ẹ̀dúùsì ṣùgbọ́n kó o ti kú tán àwọn ọlọ́run òbí torí wo lè bí ìyàlẹ̀ yéèyàn ojú rẹ̀ wọ́n bí tẹ́ ìtọ́sọ lójú ẹ̀ ó sì rán bí àwọn wà tó yẹ rẹ̀ tó wọ́n tú ẹyí ìṣe ojú ìjà ojú wọn sì di àwa alákùnrin ní hàn àwọn àgbọ̀ lórí pé ìlànà ẹ̀mú yìí o lókùn bíi jọ́mẹ̀ta tí a bá ti wá fún kí ni tó tó ti tèmi àtẹ̀yìn inú tó ti wá òun náà ti pé ká lọ mọ́kà náà ta bá dára ẹ bá wà lọ sọ́dọ̀ mọ́kà òun ìta àti yàtọ̀ díẹ̀ díẹ̀ náà ni àwọn ní hábíyù ìjẹ́ pé ní hábíyù ó ní ẹ̀bùn tí mo kọ́ láti hùwà tí mo kó lọ lé ọlọ́run jẹ̀mẹ́ gbogbo ẹgbẹ́ ìbáradá ní mọ́láṣí ọ̀rọ̀ òdì ní ìmọ̀ lójú wọ́n máa ń lo fọlọ́mùrà nígbà tí àtìlẹ́yìn ẹlọ́pàá ìgbọ̀nyí ti kọ́kọ́ bá àbáta ọwọ́ akọ́ ilé kan lóbodó báyìí ọmọ lóbodó báyìí ọwọ́ àgbẹ̀bẹ̀ ní sòkòtò báyìí ibi ìní bọ́ọ̀sì ọ̀rẹ́ ọ̀rẹ́ ní ìdíwò ìmọ̀ ọ̀tọ́ ní ọ̀tọ́ ẹ̀dá kò ní yọ káṣẹ́ wò sí ẹ̀mí máa náwó sílé kan kàbá lọ yọ ọjẹ́ fún gbogbo owó tí báyìí ẹ̀yìn yóò fi ọwọ́ dáa ẹ̀sọ́jọ́ àti ẹ̀dá ọlọ́run ṣe bẹ́ẹ̀ torí orí tó fẹ́ gbé ní àṣírí. àwọn èèyàn kan wá ń bẹ ní ọba tàgídí ẹgbẹ́ wọn wà máa wáyé báwọn máa forí dé ọ̀rọ̀ dé ọwọ́ àwọn àbẹ̀rẹ̀ ẹ bá yíwo kàbàtà ẹlòmí òun ṣe é yóò bẹ̀rẹ̀ yóò lọ́rùn yóò sọ rẹ̀ ẹlòmí òun owó rẹ̀ ọwọ́ wá dùn ọ̀rẹ́ àwọn sádánà ní akẹ́kọ̀ọ́ ti ọlọ́run èyí tó wájú wọn tí wọ́n tàbí wọ́n pọ̀lú owó wọn kò wọ́n lọ létà wọn kò sápò kàrà èyí tó wájú wọn wọn lọ lè fi ra títà bàbá yìí àti akẹ́kọ̀ọ́ ti rẹ̀ ìpìlẹ̀ ẹgbẹ́ ṣe máa tó bí ọlọ́run tí ìjọba wà ní ọjọ́ ọmọ ìgbẹ́jẹ́ pé ó ní ọba gbogbo lé tọ́nà ọba ní orílẹ̀ gbogbo ó dára sí ilé ọlọ́run ẹ ẹ̀ ti pé ara àpẹẹrẹ pé èyí ó dùn ọba ní ìyàmá ní kí ọmọ tó wọ́wọ́ wáwó àpáta ní ọba tó wọ́wọ́ bọ́ta ti ìgbé àlélé báyìí ló máa ti àlélé tí ẹ̀ mọ̀ pé tí ọba tó ìjọba ilé ajá lọ rẹ̀ láì tó mọ̀ bá kankan tí ọmọ kọ́kọ́ mọ́tẹ̀ ìdílé ọlọ́pẹ́ náà lọ́pọ̀ alábẹ̀rẹ̀ tó lọ́pọ̀ ọjà máa bú tí ẹgbẹ́ tí ìjọba kala àtọ́fẹ́ ti ẹ̀ náà tí ó sì rẹ̀ ẹ̀ tó yọ owó mẹ́ta ń pọ̀ bá ìjà ilé bẹ́ẹ̀ ìdílé ọlọ́run ti gbè fáìlì àmàdá ti tòótọ́ àjọ àmàdá ìlọ wà ṣùgbọ́n tí wọ́n lè ṣe ní stéèjì tá a fẹ́ tún ọ ṣe tí wọ́n dáwọn tó máa dénú ní tí wọ́n sọ ní pẹ́kẹ́ ṣe ní ọlọ́run o mọ́tà sí àwọn ilé àwọn òun kàlùkọ́ wà máa mú ájú lọ́lẹ́ ọlọ́run tí màá pè ní ájú ó ní ìtàkọ́jọ́ ní pé kò ní à gbogbo tó ti jẹ́ nǹkan àlàyé ṣùgbọ́n kàn lórí olórí ẹ̀ ní ràbùnmí ìyẹn ní máa mú lọ́lẹ́ ọlọ́run mo ìlú mi bẹ tí wọn ti dára sẹ́mi bá pa àwọn náà ti ẹ̀jẹ̀ wọ́n ti rà kùnmí àmọ́ ẹ̀jẹ̀ àtọ̀ àdìgbò ẹ̀jẹ̀ àtọ̀ níbi wọn àwọn èèyàn kò yẹn náà sọ báyìí àwọn kí ọ̀sán báyìí nínú àwọn ẹ̀rọ àtọ̀ tí wọ́n wọ̀ rí bí ìrìn àti mẹ́wàá ìrìn àti ẹ̀tọ́ ga ìgbìlọ díẹ̀ ìrìn àti sáyé ìgbìlọ náà ìrìn àti òkú omi níwọ̀n wà kó lẹ̀ sí ọdún. mùsùlùmí á àbẹ́ ìlú bá wọlé ìlú náà ti lè ní gbogbo olùdókòwò Ibi ọlọ́run tó kọ wọ́n tó wá pàdé lẹ́ẹ̀kan lọ́dún. Téèyàn ọ̀gbọ́dọ̀ dàníyàn tó ń lọ ọ́sẹ̀ fi ẹwà pàdé sí ìkànnọ́dún kọ́dà wọ́n pè ní jimá èèwọ̀ nínú ẹ̀sìn wa. Káwá ti sọ ilé ẹ̀sìn yìí ńlọsọ̀ọ́lẹ̀ wípé bẹ́ẹ̀ bá ń pàdé ní wákàtí márùn ún wákàtí ní tẹ́lẹ̀ náà lè pàdé ní wákàtí jímọ̀ lọ́tọ̀ọ̀tẹ̀ ẹ máa pàdé ní kẹ́sọ́sọ́ lọ́dún tọ́lọ́ lọ́dún sí bẹ́ẹ̀ wà á sọ pé àpàdé sí i o àwa pàdé ọlọ́pàá wa fẹ́ẹ́ Pakistan nìkan náà kò sí sí di àti Pakistan kò sí bẹ́ẹ̀ dání náà bẹ́ẹ̀ tí Yorùbá nìkan ni máa mọ́ ọmọ rẹ̀ lọ́wọ́ ọ wá ní wọ́n kọ pé mùsùlùmí àtọ́jà pàtó ti gbọ́n mẹ́ta yìí kọ́dà kò máa ta mọ́wọ́ lọ́fẹ̀ẹ́ ọlọ́run dáhùn ta o mẹ́jọ àti ṣe o ṣe é àdúrà káfíńtì ti máa ṣe o láti ṣe ṣe bá káfíńtì ti bí nínà ìgbà máa fi sì ọ́ tí ó yọ nú olójà máa fi sì ọ́ ìjọ máa fi ọ́ mẹ́jọ máa fi sì ọ́ tó yẹ kí máa ń fi lọ́ mọ́ kẹ̀kẹ́ kí sì jọ lọ mú bẹ́ẹ̀ màtà lọ́wọ́ ṣe yọ màtà lọ́wọ́ ṣe mọ́tà lọ́wọ́ mi o ìjọ òṣèlú ti pàdé rẹ̀ yọ tó ń tòun ti kó sọ́rẹ́ mọ̀ sílẹ̀ àwọn àbọ̀ á sì ń kò sí lẹ́yìn nínú lọ. Fọ́jà ìyẹn lè yẹ ẹ̀fà lọ, kó kúrò yọ lọ́wọ́, ìyẹn lè bóyú ìdúgba lọ, ìgbìmọ̀ lọ lọ́wọ́, á dì í nìyẹn. Ṣùgbọ́n á dì í rí òjò fún fífi àwa Ọlọ́run wa ni àwọn ẹgbẹ́ ìjọba Mẹ́tíkà tí a bá tiẹ̀ láwọn ní kẹ̀kẹ́ tí wọ́n máa débi ọ̀rọ̀ ọ̀tàrà ẹ̀yin tẹ̀ ń bẹ́ńlẹ̀ náà ẹ̀yin ẹ̀ máa pa ẹ̀rẹ̀ léyà ẹ̀rẹ̀ léyà sí àwọn abẹ́lé àwọn tí a lọ bákà àwọn ní hadiyu ṣùgbọ́n gbogbo tí wọ́n fẹ́ bọ́lọ̀ ṣùgbọ́n àtàrà táwọn pè ní hadiyu èèyàn lẹ́kọ̀ọ́ àti mú lọ tí ní ilé iṣẹ́ lórí ìlọ́gbọ̀n láti sìn ẹ̀rọ ìlọ́lọ́la ẹ̀rọ ìlọ́gbọ̀nla ṣe ń pa àwọn ní international ọlọ́dún ọjọ́ àyè ayé nìkan ti ń jẹ́ local nìkan ti ń jẹ́ international gbogbo nípáká lọ́rùn ọ̀bọ̀ ọ̀gbà lọ́wọ́ yín láti àwọn insha allah rahman gbogbo ẹni ti lọ náà lọ́rùn ìjọ bàjọ́ o ṣùgbọ́n nípa ti lọ mọ́kà tọ́bẹ̀ ètò ìlọ yìí padà bá wọn bọ̀ ọ̀rà nìyàn wọ́n tẹ̀sẹ̀ padà ní ìsìláàmù ni o tó bá sì lè jẹ́ wípé tọ́ba ẹ̀sìn rẹ̀ jẹ́ ìní tó kúrò gbogbo tó ti ṣe tẹ́lẹ̀ náà ti bàjẹ́ o Ọ yàtọ̀ sí ẹni tí ń ra àdáwọ̀ lọ́sẹ̀ o yóò fún ájúlé ilé o tọ́ rẹ̀ máa jẹ́ òṣogbo ọ̀tún òṣogbo ọlọ́run gbà lé wọ́n bọ̀ fún wọn bọ́ tẹ́tẹ̀ a ẹni tí ń bọ̀ ọ̀nà nígbà o bọ́ tó ẹ̀yin tẹ́ ẹ tó jẹ́ wípé dáadáa pẹ̀lú ọ̀yìn tó ṣe é ṣèyàn gbọ́rọ̀ tó ṣe ṣe gbangba ẹ̀wà ní gbọ́rọ̀. gbogbo ọmọ nàìjíríà kankan òdìdé sáfù abọ́mọ̀kú o ọ̀sán fún ìsátọ̀ ẹbí ẹ̀ láwọ̀ ọ̀pọ̀ sáàdé èyí olórí ibú ní ọ̀sẹ̀ tó ọdún àgbàmú kẹ́yìn bí wọ́n wà sí fún ọgbọ́dọ̀ nínú ìbílẹ̀ wọ́n gbẹ̀fà rẹ̀ lóòrò báyìí wọ́n wà dúró pé ìsàrí ọba ní ti ọba lọ. ẹ̀rí òṣìṣẹ́ ẹ̀rí ọ̀dọ́ wa fún un ṣé mẹ́ta ní lè nàá ayé òjò àbíyá máa ń ṣe mọ̀ wá ṣùgbọ́n tí a lè jẹ́ alábàjẹ́ lọ. àti mẹ́tàlájà alẹ́ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ máa gbẹ̀rún bí wọ́n bá tẹ̀lé ní ọmọ bá máa ń kò lọ. sẹ́ẹ̀ mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ló ń lò nílẹ̀ ìjọba ìpè ìjú àdàtà àkókò ìbọrọ kọ́lá bó ti máa kàlẹ́ ní ìgbòdì kìí sọ̀rọ̀ àti ìbọ̀gbẹ̀ kọ́lá ìbá ti dúró àmà pé wọ́n kà wọ́n mọ̀ wá pé á bàtà mi ti wá dà tó ọ̀yẹ́ kéèyàn wà ní ẹ̀sìn wọn láì sí ìtẹ́ ilé máa ń ròyìn ara ní pé á ah, tí ìjọba ìbọ̀lọ́wọ́ jáde nínú ọmọ ìjà yóò jẹ́ ìjì mi tí òfin wa bá ti fẹ́ ní tó tó fi lọ nítorí tó kọ̀ sí àmẹ́bímà nípa ìyẹn ìgbà ìlọ́ pàtàkì àti jẹ́kẹ̀tẹ̀. kò sí ìgbà méjì ìjàdá ọ̀rọ̀ ìjàdá bí ìjàdá ó dáná nà o ṣùgbọ́n náà lọ sí pé wọ́n gbà pé gbùlà máa máa ń kó ìgbẹ̀yìn àjẹ́bí. àjẹ́bí ní ìtòkó wa nù bí yàrá ti lájú ọ̀kan rẹ̀ kéré sí mùsùlùmí. bọ́ba kú yọ ọ́ àjẹ́bí. kódà kọ́ máa pè nígbà àwọn ọmọ àbí ìyẹn wọ́n yàtọ̀ sí torí sí à ẹ̀ràn iléyà oníyàn ní àwa ẹni tó bá lọ mẹ́ta olùwọ́n pa olùlé mú àjù lọ sí ọ̀gẹ̀rẹ̀ lọ ṣùgbọ́n tí dandan ẹ̀ràn iléyà àbí èyí dandan ọ̀rọ̀ náà wà fún àwọn olóyè ẹ̀kọ́ mẹ́ta àbú àlééfà wọn ní dandan wájúra dandan ní. Ní Muhammad wọ́n ní Súnà ìmọ̀rún malik súnà mọ̀ ájáde àtàbámà nípa ọ̀rọ̀ ìtọ̀ lọ́kùn lójú ìmọ̀kùnrin àtòmíyà wọn ni ẹ̀jẹ̀ adákọ́rọ̀ yìí wọ́n wá kó gbọ́dọ̀ àwọn àfa àjọ pátápátá wọ́n wá gbé sí ẹ̀gbẹ́ ẹ̀kọ́ àn wọ́n rí pé tọ́lọ̀ ń bá ti ibi ó ti sọ̀rọ̀ bí pa nǹkan fún nínú kùránì ní bí ń fi ìran ni irú ti rèé kò sí nǹkan kan tí máa mú bá dọ̀ àyàn àti tí orí ìjọba dáhùn inú àwọn tẹ́tẹ́ ọ̀rọ̀ ìdìbò mú dẹ́nà ẹ̀ẹ́dọ̀ farabalẹ̀ tàyọ̀ tí èyí sẹ́yìn àti ah, àti bàbá ti yàwó èyí òjò òjò wọn tí bàbá ti yàwó èyí fún ọ̀rọ̀ ìṣẹ́ máa dà láàmú náà tó ní wọ́n ti gbogbo ọ̀rọ̀ òjò náà mọ́ bàbá ṣe oní ẹ̀ ẹ̀yẹ̀ bàbá tó bá ọwọ́ tó kò ti kí ní kàbá ah, ààrí náà jímọ̀ láti di àà ọdún bẹ́ẹ̀ tí wọ́n ti kí ọ̀ láti di òfin títì ẹgbẹ́ ti dà wọ́n ní ẹ̀ àlẹ́bí ló ń fi àlùfáà ní sàlámì èèyàn mẹ́ta kan bẹ ọlọ́run ní ẹ̀yin mẹ̀lẹ́kẹ́ lọ́kọ̀ kẹta sápọ̀ ilé ìrọ̀rùn ẹ̀ ń bá sùn sí èyí ẹ̀fẹ́ kọ̀ọ̀kan fún o àtọ̀mọ́ eke bí ìbàlágà ẹ̀fẹ́ kọ̀ọ̀kan tí wọ́n mú ẹ o ṣùgbọ́n dáadáa tí wọ́n máa pàdé òní kọ́ ìdánwò ní àwọn afá rẹ̀ lé nílé ẹgbẹ́ ẹgbẹ́ ẹ̀kẹta ní wèrè nípa àbálòmí ìdí ajá òsì àwọn aláàbáwájú wọn ò ní sọ kẹkẹ lórí wèrè ìjọba ṣe kó lórí wèrè o ibẹ̀ ní ọgbẹ́ bá gbé kí ni ìdájọ́ ọ̀sẹ̀ lórí èyí ò fi fẹ́ ara wọn wọ́n ti ń sọ̀rọ̀ fẹ́ sọ̀rọ̀ ká máa fa ìjà ó ní àwọn ìṣẹ̀lẹ̀ ọ̀dún bísọ̀rọ̀ ìnà àfẹ́yìnà kàkàwùtà ọ̀tọ́ ní ilé ọ̀bì one half bóòlù sọ̀rọ̀ ọ̀nà lọ́kọ̀ọ̀ one half máa bọ́ àfọ̀ máa tẹ̀lé àkọlọ̀. bákan náà wọ́n sàn án àwọn ìṣẹ̀lẹ̀ kúrò ìnà sọ̀lá àti ọgbẹ̀rẹ̀ ọ̀rọ̀ yóò máa fi nǹkan lọ kó bá ti rọrùn lọ́yà máa fi kí ni òkú má ti rọ máa ọmọ ti ń sinmi ọmọ ti ń lọ́kọ yóò bá ti máa ti rọ máa kò sí láyé táwọn. wọ́n ní gẹ̀gẹ̀ ni lókùnrin gbàtàgbára bẹ́ẹ̀ láti wá wà ọ̀rọ̀ yẹn ló sì mú lẹ́yìn lọ́dọ̀ àwọn ọ̀fà ẹran iléyà gẹ̀gẹ̀ ni bẹ́ẹ̀ bá ti lágbára àtìpá kí wàá nìkùnà agbára àtìpá.

owó ẹran yọ náà wọ̀ àbàtẹ́ yìí ọ̀wọ́ sálábì bí wọ́n fẹ́ gbà gan kéde kọ́ ẹ wo aṣọ wájú díẹ̀ bẹ́ẹ̀ lẹ́yìn ní four naira yọ pa yọ fún ọ̀rọ̀ sáwọn ẹ̀rọ àlọ́jà bí ọ̀la ti lóòrùn kọ́lé bí ọ̀la sábàrà ti dè ẹ̀ á tún sábàrà ti dè bá wà ẹ̀sìn èdè lọ́jà rẹ̀ àbọ̀ ẹran ilé yá dẹ́gbẹ́ ní sẹ́ńbà ti lágbára ẹ ń bá wá lágbára tí ọ̀pọ̀ wá pa kí n dàgbẹ́ ẹlẹ́sẹ̀ ní lọ́dọ̀ ọlọ́run ṣé wọ́n ti gbìyànjú ẹlẹ́sẹ̀ ẹ̀ńtọ́lọ́ ti mú ti ẹlẹ́sẹ̀ ẹ̀ńtọ́lọ́ ti mú ti ti mú ẹ wá wá ìmọ̀ya àyùmọ̀kẹ́tẹ́ ọ̀pọ̀lọpọ̀ ti rẹ̀ yóò wà láyé ní ìṣe ayé òní ti ọkùnrin tí ara òde ọwọ́ àgbẹ̀fẹ́ sàánú ni lọ́kọ́ bẹ́ẹ̀ àbára ọ̀pọ̀ káwọn ìyá kúkú àjẹmọ́ bíi pẹ́ẹ́tì òbí àjẹmọ́ o ìgbóná sẹ́ni tí ọbẹ̀ sáà ti sọ jẹjẹrẹríà ṣùgbọ́n èèmọ̀ kan wà ń bẹ lọ́dọ̀ wa bí òun náà ní ká máa pẹ̀rẹ̀ léyà ó pọ̀ báyọ̀ ọ̀dọ́ láti fi ọmọdé wa lọ́dọ̀ ẹ̀jẹ̀ lẹ́yìn ìpìlẹ̀sì wa bàbá wọn ní ibi tí bẹ́ẹ̀ àti màmá ní ẹ̀pẹ̀ lọ́nu gbogbo bá yọ wà dára ẹ̀rẹ́ yọ kan wọ́n lè dájú àwọn ọmọ àbábọ̀ náà ti bẹ́ẹ̀ lọ gbé lọ wọlé ya tá sọ pé ọdún báyìí lọ wọlé ya fún náà wípé àti àti wọlé ya ọ̀dà tó ọba lọ́dún tí ẹ̀ máa wọlé ya rè ọdún wọlé yóò náà àwọn àfọ àwa ni ó ní ìdí àlàyé tí bá ní yóò sì láyé tí ó wà wà nínú mẹ́ta ni ọ̀rọ̀ òkùnkùn àkọ́kọ́ oníkéèyàn ọgbẹ̀rẹ̀ léyà àní àmúwà dábà ní àṣíyà kéèyàn ó fi àwọn òkú tó ní lọ́rùn fi tẹ̀lé alààyè òtítọ́ gúnlẹ̀ tó ní kí ni ànábì ní ọlọ́mọba ò ẹran léyà ní mọ̀ ń pa ilé o rárá àmì mọ̀ ń pa wà láàrin lẹ́yìn àtàwọn ará ilé yìí tí ìbá ti ilé yìí ó kú ẹni tí ń bẹ láyé inú àtẹ̀ntí òsì ajẹ́ pé ànábì fi àwọn tí ó ti tẹ̀lé ẹni tí ń bẹ láyé àpò yorùbá mo wá bẹ̀rẹ̀ pẹ̀lú yá mo fáwọn àmì o àti bẹ́bí yìí ó ti kó bá àmì ó ti kó bò ó ní ọ̀rọ̀ wọn tí ẹ ń lẹ̀tọ̀ ẹ̀rẹ̀ léyà tí èsì òkú èso kí ó yẹ bọ́. Nàá ló gbóró ẹ̀rọ bẹ́ẹ̀ yẹn ti fi tọ́wọ́ ẹ̀kan mú lójú tí ò fi àdáadáa ó mọ̀ ní ọgbẹ́ ẹgbẹ́ lẹ́kọ̀ọ́ pàpàtì ọ̀la ti àmà ọba fún ìlábàjá o tí ọba ṣe lọ bẹ́ẹ̀ yẹn fi ń sàgbà èèyàn bọ́ ń bẹ̀rẹ̀. tẹ́ ẹ lọ́wọ́ á àwọn tí ó ní àfà àfà èdè yẹn rí kọ́lọ̀ ogun ti dájú wájú ọba tẹ́kọ̀ọ́ tí wọ́n bá tẹ́kọ̀ọ́ kí lẹ́yìn ìgbàgbọ́ kásàdúrà pẹ̀lú tó bá kú sórí ẹ̀bọ ṣùgbọ́n èmi ní ìbéèrè kí n tó yọ lọ́dọ̀ tí mo sọ fún o bẹ́ẹ̀ ni ìṣẹ̀lẹ̀ ẹ̀ ó ní ìgbọ́sọ̀ yẹn ìṣẹ́ni èmi yọ àmì lọ́wọ́ ọlọ́run kò mọ̀ ọ̀pọ̀ ju èmi àti ẹ lọ ẹni tí ọ̀sẹ̀ bọ́nu wọn yọ ọ̀bà wọn àkọ́kọ́ lọ ẹlẹ́ẹ̀kejì ó ní kéèyàn ọ̀pá ẹran ní tẹ̀lifíṣì mọ́tò wà sí yíyá sọ́jà ọ̀sùn náà kó tó wá pẹ̀ tọ́lọ̀ ń tàbí torí pé àìlágbọ̀yé ti ló dé gbólóṣì ọ̀pọ̀ náà wà kùtù níbi ẹ̀ tọ́lọ̀ bá tà àmì sọ́fẹ́ ọkàn lè wò tó gbogbo dúkìá ti kọjá mẹ́ta kí fámìlì tí ẹ lẹ́kọ̀ọ́ wọ̀ mí wọ́n máa pín tó bá tìrì rẹ̀ wá ló bá tìrì rẹ̀ mo ti pọ̀ tọ́ lè ṣì lára mo só mẹ́lẹ̀ pọ̀ lọ wọ́n wá wo gbọ́dọ̀ só mẹ́lẹ̀ pọ̀ lọ ọwọ́ ajé mi sọ fífọ̀ rẹ̀ tọ́jọ́ fún báwọn rẹ̀ tí wọ́n bá ti á gbowó ẹ̀sùn fún wọ́n máa ń gba twenty million naira ó wá ní twenty million naira yìí five million bẹ́ẹ̀ ẹ máa bá ń ṣe àyẹ̀ràn ẹlẹ́yà kí n máa dàbí ẹgbẹ́ five million bẹ́ẹ̀ tí bá ti ń dìgbà ọ̀dọ́ ẹ máa bá ń fi sí àwọn aláwẹ̀ lẹ́nu five million naira bẹ́ẹ̀ iye ọba lè kálù àwọn èèyàn ẹ máa fi náà wọlé ájì five million yòówù ẹ máa lọ lórí àwọn òbí. ǹjẹ́ pé ní ṣùgbọ́n àtúnyẹn ẹ wá sọ pé ẹni olówó mẹ́wàá tá a lè kà fọ́dọ̀ ìwòwò lù wá náà ìgbòlẹ́sì nítorí pé àwọn tí ó tó náà lọ fún wọn máa tún òní àwọn àpá àti ọ̀dọ̀ bàjẹ́ ara wọn jẹ́ chief nígbà tí ó ti ń jù bí ẹ̀yẹ́ o nínú pápá yẹn ní bí òjì ó lè náà rẹ̀ ti ṣùgbọ́n inú ni wọ́n lọ́lẹ́ mọ́ náà dàbá sábẹ́ ẹ̀jẹ̀ sí ẹ̀ èyí mo jẹ́ kẹ́ wọ́n fún nílà èyí náà rẹ̀ ti fẹ́ ṣe àwọn ọmọ ìpínlẹ̀ ti ní ìdí tọ́ba ṣe sábẹ́ ilé oṣù jẹba rà ẹ̀rọ bẹ́ẹ̀ òun ni ó ní ìjẹ́ ìpàdé ló ń tẹ̀lé ẹ̀ sẹ́wọ̀n àwọn ọmọ ìdàgbẹ́lì ó sọ̀kọ́ lọ́kọ́ wọ́n dá máa ọlọ́gbọ́n wọn àfọn bó òfin wa ọlọ́run ló dúró tẹ̀sí rẹ̀ bó òfin ọlọ́run ló dúró tẹ̀sí rẹ̀ tó ó sì náà tó kó pẹ̀lú ọkọ̀ àti àwọn àti áfíríkì ní ìdí ọmọ ẹwà owó kí ni o kàbá òtítí kùtù ní ẹni owó sọ̀rọ̀ yìí tọ́lọ̀ fẹ́ ìmọ̀ sọ̀dídà tọ́lọ̀ fi gbàdí ara rẹ̀ lẹ́ àlọ́ àlẹ́ ìdá àbọ̀rọ̀ ti lé ìjọba ìwọ́ ọkọ̀ yẹn gbàdí àbúrò yẹn ọ̀rẹ́sẹ̀ àkọ́kọ́ kéèyàn ọgbà ẹgbẹ́ gbogbo ẹ̀sẹ̀ ni ẹlẹ́ẹ̀kejì wọ́n jẹ́ bí òkú lọ́sàtọ̀ tẹ́lẹ̀ pẹ̀lú dúkìá tó fi ilẹ̀ tó lòun sọ́jì àní ìpínlẹ̀ ìyáwó ẹni torí pé èèbó ọba ni ìtumọ̀ rẹ̀ kéré bàjẹ́ sí ìtumọ̀ wa kù lẹ́sìn wa wọ́n kàn án bẹ díẹ̀ díẹ̀ ní eré ìrẹ́pẹ̀pẹ̀ ẹlẹ́ẹ̀kẹta ò ní kéèyàn paléyà á yìí lọ́jọ́ ìsìkìlà ara kéèyàn ò àpẹẹrẹ fúlàjì wọn kọ́kọ́ wájú máa tó tí ò ní bẹ̀rẹ̀ ẹ̀pẹ̀rẹ̀ fúlàjì wọn. àwọn apá kan àfà ní ká àbáwò dáadáa bíbíà wọn ní àdàdá lè nínú ẹ̀sìn ṣùgbọ́n àwọn àkóyè òṣòwò wọ́n tí èso wọn dáadáa wípé tí èèyàn lè ti sọ́dá pọ̀ fún lóye lè ti sọ́dá pọ̀ tó bá yẹ kó sọ́dá pọ̀ wá ń bẹ tí èèyàn lè ti sọ́dá pọ̀ fún

àwọn yóò béèrè ẹ̀ka ń ṣe níbi ìlọ alábà kí ni káwọn àná ẹ lọ ẹ bá ẹ lọ bí ọyẹ bẹ́ẹ̀ ní ẹni tẹ́lẹ̀ ni wọ́n ti ṣe ìdẹ́fà wọ́n pẹ̀lú ẹgbẹ́ ẹgbẹ́ náà ìbí ẹ wá ní wọ́n ti ṣe tó wọ́n làwọn ò lè ṣe tó lóòtù à mẹ́ta ló tó dẹ̀wọ̀n. àìmọye lálẹ́ fọ́ọ̀kà tí ń tàbí tó jẹ́ pé ìfẹ́ ti ẹ̀ tẹ̀lẹ̀ dáwà yìí ilé epo yìí ọmọ rẹ̀ náà ló ti lẹ̀ ní ìdú òde wa ó ti tàlẹ̀ náà làwọn ìgbà ìgbé tàlẹ̀ lẹ́mẹ̀ nígbà gbé náà bóyá táwọn ògbó padà lè gbé àwọn olùkọ́lé tó ìdarí wọn náà. ó lè bíbá mi náà ní abẹ́mẹ́ akọ́jú àgbọ̀n àwọn òde pọ̀ ẹ kú ẹ̀fọ́ àti náà ní àwọn òde kú o. wọ́n ní ẹ̀mí láì dára fún ẹ̀mí jí wá nígbà tí tó bá fún àwọn òde ní ní ní ní láàbò fún ìka ìyá mi wọn rẹ̀ lọ́kọ̀ọ́ àwọn àjò wa ń wò lọ pé sí èpè lọ tó ta ipò ìgbà rẹ̀. ìgbẹ́ ìdáwà ní ìdáwà já láàyè níbi àlàbẹ́ yìí ni kí ni wọ́n ń sọ fún yàrá ìjà àmà tó yí àwà wọ́n máa bí pé ẹ̀sìn tó wádà fún kí ọmọ ní òde láyè dé ẹ̀rọ ọmọ. náà wọn ò ní bílẹ̀ ní ẹ̀kọ́ wo ọmọ rẹ̀ àtẹ̀yìnwá àtẹ̀yìnbọ̀ gbogbo ń ẹ máa ń sọ̀rọ̀ ìgbòho ní oúnjẹ àwọn ìṣẹ̀lọ́gbàṣẹ̀ ta ìgbélé fún lóṣèlú ẹ̀kẹ́ tó

ẹgbẹ́ ọkọ̀ ẹ̀sìn ó mọ̀ yìí ní mo gbà fún ọmọ ìyí ẹ̀rí lé wọ́n ti sùn yára lẹ́sìn ìgbàgbé ní lábàbò mi nígbà àwọn akébékébé kan ṣùgbọ́n ọlọ́run ọ̀rá àpá àlejò ó ti wá máa wá máa lẹ̀kùn tí ọlọ́run máa lẹ̀kùn sí àwọn àgbàlagbà ní ilé ìkẹlẹ́ kí ni ó ti lé lẹ́yìn ọ̀rọ̀ yàtọ̀ eré ilé ìlú ẹ̀sìn ló ń bá pọ̀ mo sì ti sọ sí ara mi.

àì máa ń pa ẹran léyá ká máa fi sọ yóò kú o káláyọ̀ mọ́pa àyàfi ọ̀rọ̀ mẹ́ta tá a fẹ́ ìfọ̀ ọ̀rọ̀ mẹ́ta tá a fẹ́ ìfọ̀ ìkẹ́ńbé àwọn afá pè síbíà ṣùgbọ́n bíbíà ká pè síbíà àwọn afá ní gbóló ìwé ti jẹ́ pẹ̀lú ṣùgbọ́n ká jẹ́ orí ẹ̀ka mọ̀ pé ọ̀nà méjì lòkú lè gbà mọ́pa àtàrà lè tàbí mọ́pa ẹran pẹ̀lú àkọsẹ́lẹ̀ ẹ̀dá mo ti kàtí máa wà ṣùgbọ́n o àwọn tá à ń lọ bá kà ọjọ́ ti lọ ká mú lọ́wọ́ ẹ̀yìn kẹ́yìn ojú mẹ́ta àti ti hajj kí ìmọ̀ kéèyàn lọ dá ti hajj lè kà fọ́ọ̀tì ń lọ rọ́ọ̀tì yẹn kí ìmọ̀ kéèyàn lọ ti hajj kọ́ pàájì àti wúlọ́pọ̀ lẹ́ẹ̀kan náà láì ní fi òpin àtàrí méjèèjì kọ́ ọ́ nìyẹn èmi àgbẹ̀dìyẹ ẹgbẹ́ ẹ̀kẹta oníkéyìn ò lọ sí àjàjà tó wá kọ́kọ́ tó wú ọ́nà ọgbọ́n àálẹ̀ padà ó wá bẹ̀rẹ̀ tó bàjẹ́ wọ́n bẹ̀rẹ̀ sí wọ́n ṣẹ̀ tó wá wọ ìrọ́ọ̀mù padà sẹ́yìn tó ti bọ́ra lẹ̀ padà yìí ó lè tún ẹlẹ́tọ̀ rẹ̀ fọ́nà tí wọ́n ti ń tẹ́ra irú ẹni yẹn dandandani fún kọ́pa ṣùgbọ́n ẹran tí ó ní ọ̀pá yìí òun ni àádéyì fóònù ti dẹ̀dẹ̀ lọ́rùn tí ló ń tọ́ dẹ̀dẹ̀ lọ́rùn rẹ̀ ṣùgbọ́n ẹni tó fẹ́ tọ́ yìí ó ti rí wọn fẹ́ ọwọ́ abọ́sọ̀ ọgbọ́ ìrọ̀rùn rẹ̀ ó tún wá tún ìrọ̀rùn gbé padà àwọn àfáà ní tí fásitì bá ń bẹ láàrin méjèèjì nǹkan tí ní fásitì yẹn ó tún wá tíráàbù lẹ́gbàá pàpà yìí lẹ́yìn rẹ̀ ó kéré ní o ó dínà ní o dẹ́dẹ́ dẹ́dẹ́ yọ ọ̀pẹ̀lẹ̀ fọlọ̀ dẹ́dẹ́ dẹ́dẹ́ ọ̀rọ̀ kejì òní wípé kò ní í pa ẹran padà mọ́ àyàfi tọ́ba jẹ́ wípé ibi tó sáàlù lọ ọwọ́ ibi téèyàn ti lè dùn ṣùgbọ́n ìgbà abẹ́ sí àdáadáa nínú ọ̀rọ̀ kẹta ó sì ní ọ̀rọ̀ tó wọlé tọ́bẹ̀ tíráàmù tọ́bẹ̀ jẹ́ pé ọ̀dọ̀ àwọn èèyàn rẹ̀ lọ́wọ́ padà sẹ́yìn pé táwọn ìwọ lè má kan àwa lọ títí ṣùgbọ́n lè ka àwa rọrùn ṣùgbọ́n ká mú ìdájọ́ yẹn ká mọ̀ lọ́wọ́ èèyàn gbẹ́nu sàn yíyà kèé gbẹ́nu kàkó bí májìnà rìyá lè gbé bó ṣe wá pariwo wọ́tẹ́ ọba ọ̀hà yẹn padà ọwọ́ akọ ní májìnà ó tún bọ̀ padà mùtàmẹ́tìrù náà ṣùgbọ́n tó wájẹ́ pé bó ṣe pariwo ọ̀sẹ̀ torí bẹ́ẹ̀ bọ́ yẹn bí ìjọ kan ọpẹ́ tọ́lọ̀ kẹta wọn lè yá dúró wá padà lọlé ó tọ́jà wá ń bọ̀ padà irú ẹni yẹn kèé ṣe mùsàmá kírù mà tó bá padà já jùlọ tó á di ìmú fún ìdìbò àpọ̀lọ̀ àjì ọjà àjì irú ẹni yẹn irú ẹni yẹn kèé ṣe bẹ̀rẹ̀ ní fún má kọ́ payá torí pé pọ̀ bá jà sí ọkọ̀ mà kó ti ṣe bá kú láàrin wọn. bákan náà hádùn táà ń sọ yìí ẹ ń bá pa ájì àti wúrọ́ pọ̀ tó lòun nìyẹn bá mọ́ ọ́lẹ̀ ṣé gẹ́gẹ́ ní kókó pa ẹran hmm, ibi àwa ń lọ wọn lọ́dọ̀ ọ̀pọ̀ máa ń ṣe gẹ́gẹ́ ní kìí ṣe gẹ́gẹ́ ṣùgbọ́n àwọn èèyàn tó pọ̀ jù bó ti fẹsẹ̀ mọ́lẹ̀ jù lọ́rọ̀ òní wípé kìí ṣe gẹ́gẹ́ ìyẹn tó ń tọ̀ ọ̀pọ̀ pẹ̀rẹ̀ sọ̀hí òní á ti ṣe ṣùgbọ́n tó lọ́dà ọ̀pọ̀lọpọ̀ àfáà tó ti tó lọ́dà ṣùgbọ́n ìdẹ́lẹ̀ kìí èta àkọ́kọ́ sọ ìlọ́dà rẹ̀ èta ìnáfi ṣe ìlọ́dà ẹni ẹni kọ́ ọ̀gá kó pé sáà ti di ọ̀dà ṣùgbọ́n ìnáfi pa àwọn èèyàn rẹ̀ láti kẹ́ dí àwọn sọ̀hálà wípé ẹ bọ́ra ayẹ̀ padà ẹ máa ẹ̀mí tọ́lá ìwádìí ẹgbẹ́ owó ẹ̀sìn ẹ̀rọ mi padà gbogbo sọ́ọ̀bà ní ká irú kéré ìfọ́nípa ìdá ọlọ́run ló ti rọrùn bẹ́ẹ̀ fún yín àyáfi fáwọn ọmọ àyẹ̀wò ọba mìíràn àwọn ọjà ọba tó ti tẹ̀sí náà láti gbọ́ wọlé agbóyè bá tó lè túlẹ̀ kọ̀ wa yóò kọ̀ wájú pé nta àtẹ̀kẹ́ yìí ká túlẹ̀ kọ̀ wa àlọ́ ti yá èèmọ̀ lé yìí o káà ní òkú àkọ́kọ́ pé làwọn ìta bá tù àwọn ìmọ̀ ìta bá tó tilẹ̀ á di àgbàdo tó kọ́ ta tó tó fi mọ kọ̀yìn tí àwọn àfáà ní ẹjọ́ ti tàbí túlù ẹjọ́ bọ́ra lẹ̀ tó tó wá tẹ̀sẹ̀ wá sí àjì padà òun àti ẹni tí ò bọ́ra lẹ̀ náà wọ́n jọra wọn tó ń lọ fún bàbá tàbí bàbá tàbí sáàbì lọ́kọ́ sí àjì ẹni tó bá padà bọ́ra lẹ̀ kí n ti àwọn ọ̀dọ́ jà láti rẹ̀ tẹ́ ìdàgbàsókè wáyé yọ ọ̀pẹ̀rẹ̀ ẹni ìlú ọ̀bọ̀ra lẹ̀ wọ́n jọra wọn náà láwà sọ ẹ ń bá ṣe ájà tí mo rọpò tí ọ̀dọ́ alẹ̀ fóònù náà pa ẹran fọlọ́ iná dáa jù ṣùgbọ́n àní ìgbèrè dandan fún un kí ni táà ti pàtó ọ̀sọ́dọ̀ àti torí bí a ti bẹ̀rẹ̀ ojú bàjẹ́ wípé èèyàn tó lè lé mẹ́rin lọ pa fọ́nà òjẹ́ láì jẹ́ kọ́ dára lọ́rùn. sọ́kọ́ wájú pé ìpìlẹ̀ tẹ́lifẹ̀ ẹ̀sìn ẹni táwọn bá wá ní olùrẹ́sẹ̀ olùrẹ́sẹ̀ èyí ò tó wulẹ̀ yọ̀rọ̀ gbọ́dọ̀ kó wulẹ̀ mọ́mọ́ wá ti kí ẹ̀ràn fún àwọn ọ̀sánàwọ̀ tààlà ṣùgbọ́n ń bẹ́ tààlà ilé ẹnu ẹ̀yìn fún ọ̀pá kó pé dandan sọ ṣùgbọ́n àgbà wípé kéèyàn ó dé láti fi lè lè fún ó sì lè mẹ́rin rẹ̀ balẹ̀ ọmọ ìdáàpọ̀ fún o ọmọ ìdáàpọ̀ fún o ọmọ ìdáàpọ̀ fún o sọ akíṣùmọ̀ ọbẹ̀ náà kọ́ńtò ọjà yìí àti ọ̀tẹ̀ náà ló kúta kan tó ń bá pẹ̀lú wọn àti àwọn sọ́nà náà lè jẹ́ wọ́n dé bá wa pẹ̀lú dáadáa ṣé kí wọ́n ti àtìgbò ilẹ̀ gbogbo àwọn tí ó fi gbẹ̀mí wọn sí ọ̀hún yájọ àdìlájẹ̀ náà wọ́n lájọ kò sùn rẹ̀ wọ́n lájọ kò sùn rẹ̀ dákò sàánú wa gbogbo ìgbà táwọn táwọn bá kan yá sọ lórí ìrọ̀ rẹ̀ àpò àwọn mọ́tà alágbó pátápátá ìgbàgbọ́ rẹ̀ wọ́n lájọ kò sùn rẹ̀ gbogbo tó kílẹ̀ fẹ́ lọ bàjẹ́ gbogbo àwọn mùsùlùmí náà tó fẹ́ fẹ́ ìfẹ́ lọ fẹ́ gbẹ̀mí wọn sí bá múlá díẹ̀ lẹ́jọ́ máa tó sọ pé làbẹ́ ìtàwọn làbẹ́ ìdí àtìlẹ́yìn ìsọ́lẹ̀ yẹn mọ́tà àti bẹ́ẹ̀ fún wa gbogbo ẹgbẹ́ tó wá wù lẹ́mìí náà àti fóònù ọ̀tá bẹ́ẹ̀ náà ọlọ́run ti orí bẹ́ẹ̀ báwa náà ìdè fún wọn báyìí wọn lọ́wọ́ bá pàdé kọ́lájà kò sọ̀rọ̀ láhàwọ̀ ọ̀rá kò wọ́tà ìlànà ìrànwọ́ alhamdulilayi الحمد لله رب العالمين والصلاه والسلام على اشرف المرسلين نبينا محمد اللهم ربنا صل وسلم وبارك عليه وعلى اله وصحبه وسلم تسليما كبيرا امه الايمان اوصيكم ربي بتقوى الله بها دعوت ربنا سبحانه وتعالى عصبي وقال سبحانه وتعالى اعوذ بالله من الشيطان الرجيم ولله ما في السماوات والارض وقد وقينا الذين اوتوا الكتاب من قبلكم واياكم ان اتقوا الله وان تذكروا فان لذلك ما في السماوات والارض وكان الله ذلك حميدا الى الله وغدا وطن إن شاء الله شهر الحجة العمل في أواخر هذا الشهر أحب إلى الله وأفضل من الأعمال في غيره كما قال في ابن عباس رضي الله تعالى أمر وهنا الى الله اجتهدوا إلى الأوائل وقدموا في ذات الله وقدموا أمام ربكم سبحانه وتعالى من الأعمال الصالحة كثيرة وأدعو إلى الخيرات في هذه الأيام من صيام وصدقة وصلاة وتطوع بأنواعه عباد الله واعلموا أن الله سبحانه وتعالى سن لهذه الأمة سنة خير على لسان رسوله صلى الله عليه وسلم لذلك أجاز ربنا سبحانه وتعالى وشرعه لعباده من حديث بيت الحرام أن يؤتوا ما استطاعوه من منافع للناس لبيت الله سبحانه وتعالى من بدنة أو بقرة أو قلم أو الطعام أو السباع على أي ما يتمتع به الإنسان ويستفيد منه جاز أن يوفي الحاج لبيت الله الحرام عباد الله وكما أشركنا الرحمن مع الحجاج نحن غير الحديث كذلك شرف تعالى لنا ذكر الدنيا فهذه الدنيا اختلفت كلمة العلم في حكمها لا بعضهم إلى أنها سنة مؤكدة وذهب بعضهم أنها سنة ليست مؤكدة وذهب بعضهم أنها واجبة وعلى هذا كثير من أهل العلم لأن ربنا سبحانه وتعالى قرن هذا النبي بالصلاة في القرآن العظيم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فاصل لربك وانحر وقال سبحانه وتعالى في سورة الأنعام أعوذ بالله من الشيطان الرجيم قل إن صلاتي ونسكي ومحرماتي لا يقدر عليه الآية بارك الله لي ولكم في الله وسلم ورفع الله إياكم بما فيه الحديث الحكيم تقول ما تسمعون أستغفر الله بما لي ولكم فاستغفروه إنه هو الغفور الحمد لله وكفى وصلاة جل على عباده وكفى إلى الله إنه رقم في والعام قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون عباد الله واعلموا أن دفع الأضحية استقلالا عن الأموال ما ورد عن رسول الله صلى الله عليه وسلم كما قد العلم ولكن جاء أدب عن الأموات تبعا كما صح من حديث أم المؤمنين عائشة رضي الله عنها وأرضها ومن حديث ابن مالك رضي الله عنه أرضاه صلى الله عليه وسلم قد صح عن نفسه وعن آل بيته كما قال الله هذه تسليتي هذه عن عني آل بيتي فإذا خصصت هذه المقالة وقد علم كل عاقل أن الأموات من آل بيته قد دخلوا أو أدخلوا في هذا القول كذلك قال العلم جاز دور الرؤية المجد تنفيذا لوصية ولم المجد قبل مقربة الحياة هذا جاز في هذا الدين أما له الألوهية استدلالا للأموات ما هو تعرض رسول الله صلى الله عليه وسلم لذلك نفع على هذه المسألة أهل العلم عباد الله ولا معنى الهدي واجب على كل حاج متمكن بحجه متمثل بامرته إلى الحج كما قال الله سبحانه وتعالى في القرآن العظيم ولكن يختلف العلم في القائم هل وجب عليه العدل لكن الاغرب له أن يوجد أن أن يكبر أجرية لأن الأجرية جاز دبرها جاز دبرها تضر إليه سبحانه وتعالى ولكن ليأخذ بالأقوى وليختار لا أفضل له كما قرر العلم أن يؤتي أو أن يدفع وبفعله سبحانه وتعالى عباد الله استعدوا لوجوه هذه الأيام الفاضلة التي ستظلنا بعد قليل نسأل الرحمن أن يطيعنا على خير وعافية حتى يعمرنا على أعمال صالحة على طاعته وهو على ذلك قدير وبذاتيهم اللهم ربنا اعز لسمع المسلمين اللهم اعز لسمع المسلمين ودمر الاعداء على الدين اللهم وحد صدور المسلمين وانفع شبه المسلمين وانفع لملك المستضعفين من المسلمين من في كل مكان اللهم ربنا وفقنا في جميع امورنا فانك موفق لكل شيء وانت على كل شيء كبير اللهم ربنا علمنا بما نفعله فانت على التقوى وعلى المغفره ولا تعلمنا عن حاله فرمى الذنوب والمعاصي الى الله ولا من ربكم سبحانه وتعالى امره بامره بدأ بالنصر وصلنا ببركة وكفى بكم قال الله سبحانه وتعالى أعوذ بالله من الشيطان الرجيم